ọ̀pọ̀ ẹbí ará àti ọ̀rẹ́ inú péjọ sí ìlú èkó láti bá gbajúgbajà òṣèré tíátà ilẹ̀ wa ní Kúnlé Afọ́d láti bá a ṣe ayẹyẹ ọjọ́ bíi àádọ́ta ọdún ìyẹn fifty years of age tó pé lókè èèpẹ̀ ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ìnìkúnlé Afọ́d ló ti ń jẹ́ kí tonílétò lọ́nà kọ́ mọ̀ pé ayẹyẹ ọjọ́ bíi àádọ́ta ọdún ń bọ̀ lọ́nà èyí tó ṣe pàtàkì pọ̀ fún un ṣá o nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní ìkúnlẹ̀ afọ́ọ̀d ló máa ṣe ayẹyẹ ńlá láti ṣayẹyẹ ọjọ́ bíi àádọ́ta ọdún ẹ̀ náà bẹ́ẹ̀ làwọn ẹbí ará àti ọ̀rẹ́ ni wọ́n péjọ síbẹ̀ ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ òṣèré tíátà yorùbá iná ni wọ́n yẹ kúnlẹ̀ afọ́ọ̀d sí lọ́jọ́ táwọn wí yìí o bẹ́ẹ̀ làwọn gbajúmọ̀ òṣèré tíátà bíi ọdúnládé adékọlá fẹ́mi adébáyọ̀ ronke òṣòdì òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n yẹ ọkùnrin náà sí i kódà níṣe ni Fẹ́mi Adébáyọ̀ àti àwọn ẹgbẹ́ òṣèré tíátà ẹ̀yìn iléèwé tíátà tó dá sílẹ̀ níṣe ni wọ́n jọ àwọn èèyàn lójú tí wọ́n wọ aṣọ kan náà tó lóyìnbó ń pè ní àǹkó lọ síbi ayẹyẹ náà tí wọ́n sì ń gbóríyìn fún Kúnlé Àfọ́rù pé èèyàn dáadáa ni àti wípé ìgbésí ayé rẹ̀ ìlú gbólókè pẹ̀ bákan náà Ọdúnládé Adékọ́lá òun náà dáwọn èèyàn lára yá lórí ìtàgé lọ́jọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n fọn fún Kúnlé Àfọ́rù kan pè ní èèyàn rẹ̀ àti ọ̀kan pàtàkì nínú àwọn òpómúléró iṣẹ́ tíátà nígbà tó ń sọ̀rọ̀ kó ní àfọ́ọ̀lù má fi dùnú ẹ̀ hàn sí ọlọ́run ó ní kéèyàn pé àádọ́ta ọdún láyé kìí ṣe nǹkan kékeré o ó nínú òun dùn púpọ̀ fún ìlera àti àlàáfíà tóun ní ní ọmọ àádọ́ta ọdún bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn kò mọ̀ pé Kúnlé Àfọ́ọ̀ ti pé bẹ́ẹ̀ nítorí pé ojú ẹ̀ ó ẹni tó ṣẹ̀ pé ogójì ọdún tàbí ọgbọ̀n ọdún ṣùgbọ́n tí Kúnlé Àfọ́ọ̀ ni òun lọ́wọ́ Ọlọ́run tóun sì tún gbàdúrà fún ẹ̀mí gígùn àti àlàáfíà àti ìdùnnú láti fi lo ìtókù nínú ayé òun bóun ṣe pé ọdún ńlá àádọ́ta ọdún lókè ìpẹ́ báyìí.